Ah. àdúgbò ìwọ ṣe tutù tó dákẹ́ rọ́rọ́ bẹ́ẹ̀ ni oúnjẹ ló dàbí ẹ́stéètì. Ah, ó ga o ah, báyọ̀ o kú oríire o ṣé ilé tá a báyọ̀ mú wa lọ yìí a fẹ́ kójú òun ló máa jẹ́ ilé kẹta o. àǹtí mi ẹ náà dẹ̀ tún ń padà sẹ́yìn ìkẹrin gan ni kódà ìkẹrin a ṣe lọ fi foundation lélẹ̀ láìpẹ́ yìí ṣùgbọ́n mẹ́ta náà la ṣe máa pè ọ́ ajé ó ṣàṣeyọrí ẹ̀. àmì ó dà báyọ̀ á dà fún ẹ o nífẹ̀ẹ́ lè ṣàṣemọ kódà tó máa ń kọ́lé sí òfurufú wà báwọn kọ́lé síbẹ̀ ọlọ́run kúkú ṣe àwa mẹ́ta náà làwọn òbí wa bí ìyá ẹ̀dẹ̀ ti lọ ó fi ẹ́ sílẹ̀ fún wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo tó bá yẹ kó o ṣe náà fáwọn ọmọ wa ló ń ṣe òun dá sí wa òun wa lówó oúnjẹ òun raṣọ fún wa àwọn ọmọ wa àwọn tó lọ bí iṣẹ́ òwò ló ń tọ́ wọn àwọn tó lọ sùkúl ìwọ ló ń ràn wọ́n lọ́wọ́ abdá fún ẹ ẹ ò ní jẹ̀bi wá sáyé ó ṣe máa kọ́ mí sí o. ẹ ṣe gan-an ẹ̀yin yìí ẹ mọ̀ pé látìgbà tí wọ́n mi ẹ̀yin náà lẹ́kùn fún mi appreciate yín gan torí pé lẹ́yìn ọlọ́run ẹ̀yin náà ló tún kù so mo dẹ̀ really appreciate yín ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀. ọ̀dà ṣé ibi tá a ṣáà lò ṣáàjì náà ẹ̀ ó yá yá yá yá orúkọ jésù wá sóríire. ẹni tó lu abábù kó bù mí o ẹ ṣàánú mi o ẹ ṣe o arákùnrin arákùnrin arákùnrin wa ọmọ mi ṣoore ṣoore kó múra sí oore ṣe nítorí ọjọ́ kan tí ó kẹsàn-án oore rẹ̀ arákùnrin afọ́jú ni. bàbá ẹ stop ẹ má miss kò tẹ o èmi rìnà o ẹ̀yin lẹ fọ́jú ẹ̀yin lẹ dúró síbi tẹ̀ ń gba bọ́ọ̀lù àtàwọn fún yín lówó. wọ́n ṣe mọ̀dé máa búrò kò bójú wáyé láì mọ̀ pé òjò kò lórí wéré pa ni. arákùnrin afọ́jú ni ọ́ àwọn obìnrin méjì kan tẹ̀lé ọ tó ń pè níyà rẹ̀ wọ́n pupa ìkan dúdú ọ̀tá rẹ̀ ni wọ́n ikú ni àwọn méjèèjì tó ń tẹ̀lé ọ. àti ah. ni o máa fún wọn lówó lẹ́ẹ̀kan bó o bá ti fún wọn lówó tán kọ́tọ̀kọ̀tán la máa sọ jẹ́ àmọ́ lọ ibi tá à ń lọ jàre. ẹ wo ìmọ̀ mi ẹ ní sùúrù ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ ah. báwo lọ ṣe mọ̀ pé èèyàn méjì ń tẹ̀lé mi wọ́n tún sọ bẹ́ẹ̀ ṣe rí wọ́n sọ bí mọ́mì kejì náà ṣe rí ẹ ti ń sùn wẹ́rẹ́ ká gbọ́ nǹkan tí bàbá fẹ́ sọ. ikú ni àwọn méjèèjì tó ń tẹ̀lé ọ bẹ́ẹ̀ elénìí lọ jẹ́ sí ọ ah, ah. kódà èmi náà pinnu láti pa ọ. kí ni mo ṣe fún yín dábẹ́ ló pa mí. lẹ́yìn ẹ̀ ń kọ́ lẹ́yìn ẹ̀ gangan ń kọ́ ṣẹ̀wọ̀ nìkan ni o rò pa àmọ́ ni ṣé torí pé a sọ fún ọ ṣé o rò pé àwọn kò gba àwọn ọmọ wa lò lò ní ah. àwọn tó ń lọ sùkúl ìwọ ló sanwó sùkúl wọn hmm. àwọn tó ń kọ́ṣẹ́ ìwọ ló sanwó iṣẹ́ wọn hmm. ilé kẹrin ìwọ yìí ah. ìwọ ṣẹ̀wọ̀ nìkan ni ṣẹ̀wọ̀ nìkan ni ìwọ nìkan ló lóògùn ebó gbogbo àwọn wa ló dájẹ́ tó ń lò. àǹtí mi má dàdó ìgbà ni ìwọ ìwọ ló lówó ẹbí àbí bá a bá fẹ́ ṣe nǹkan kan nínú ẹbí bá a bá tí ì rí ọ nǹkan náà ò ṣeé ṣe ṣé ìwọ nìkan ni ṣọ́ọ̀tì forí tiwa gbá parọ́ ni bàbá rẹ̀ àwọn ọ̀pá ah! ó ní bọ́ ṣe fojú ìyá rẹ̀ láre tó wọ́n fi láre títí ṣùgbọ́n àwọn padà pa. Ah! kí ni ìyá mi ṣe fún yín. kódà ibi tóun mú wa lọ yìí à ń lọ pa ọ eh! sí tẹ́lẹ̀ àǹtí mi ẹ̀wẹ́ já lọ dání. Ah! bàbá ẹ̀ tàbí bàbá ìgbà lóyún lè kí n kú. arákùnrin bàbá. arákùnrin eh? ṣé orí bí afọ́jú ni ọ́. mo gbà mo gbà àpapọ̀ jùlọ bàbá ẹ̀ sàbí mi má lè kí n kú ẹ̀ má lè kí n kú. arákùnrin àwọn èèyàn ló rò bóyá wọ́n tẹ̀lé ọ láì mọ̀ pé àwọn èèyàn bí èṣù yìí wọ́n kàn fi àwọn èèyàn bójú ni wọ́n ní òní kó o má ràn ẹbí lọ́wọ́ o ṣùgbọ́n ohunkóhun tó o bá ń ṣe ṣe é ní ìwọ̀ntúnwòsì tẹ́bí bá tì ọ́ dé kòtò ẹ̀bí ó padà lẹ́yìn rẹ̀ ẹ̀bí ó ṣáyé tirẹ̀ o rí pé wọn ò jẹ́ kó o fẹ́yàwó wọ́n mọ̀ pé tó o bá ti ní ìyàwó lé àwọn onínáfààní àti darí ayé rẹ mọ́ wo orí rẹ ló kú ọ lọ Naomi wọn dá lóhùn pàǹtọ ibi lẹ́ǹdẹ́ ni o ebi ní pa ó olórí ìbú ni o àwẹ̀ bọ́ ọ̀rọ̀ níwò ìwà tó jẹ́ pé ọ̀rọ̀ ń jẹjẹ láti yọ ọdún bọ́dún sẹ́ni sísọ àti ìjẹun má dá lóhùn o àwẹ̀ ti bá wẹ̀ lẹ́ o.